wúbọ̀ wúlọ wúbọ̀. wúlọ tọ́bọ̀ àbọ̀lọ́ parí. oye àwọn nínú ẹni sọ̀rọ̀ wọ́n yẹ kọ́kọ́ wá gbọ́ lọ́wọ́ ọlọ́rin. àdúpẹ́ lọ́wọ́ ilé olórí. Bọ́ọ̀sì bọ́ọ̀sì. Oyè ẹ̀rọ kí kábíyèsí ká tó wá lùlù. ẹgbẹ́ ẹgbẹ́ wa ẹgbẹ́ wa ókè ẹ̀yìn ẹ̀fọ́tò. wọ́n ní kí ẹ bá ti rí ìmọ̀ ẹgbẹ́ fún mi.